وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد أدعوكم ولوم ọba tí ọpẹ́ tọ́ sí ní gbogbo ìṣesí nínú àánú àtìkẹ́ rẹ̀ olóbi sọ wà lọ́jọ́ ọ̀tẹ̀ yìí subhanahu wa ta'ala kò ló ka wo la fẹ́ ṣí mélòó lámà nínú orin tọ́lọ̀ ń ṣe fún wa ó dẹ́mi àti ẹ lójú wípé bàbá lè ka orin báyìí orin báyìí ìkẹ́ báyìí ìkẹ́ báyìí bàbá rí mẹ́wàá kà nínú àwọn orin tọ́lọ̀ ń ṣe fún wa ẹgbẹ̀lẹ́gbẹ̀ ń bẹ tàríkà ẹgbẹ̀lẹ́gbẹ̀ ń bẹ tààtìlè ríkà ìtẹ́wà kù sáyé gbókìkan ló jẹ́ ní orin ọlọ́run tí wọ́n máa ń sọ wípé wọn dákọ̀ wá kọ́ni ọlọ́run bá kẹ́ ọlọ́run bá ó wá tẹ́wàkù sáyé tẹ́wàkù sórí Islam eléyìí oore ní ìníyẹn tó rékè ò tún lè bá ó wá tẹ́wàkù sí Islam ó tún tẹ́wàkù sínú àláfíà ara àtúnṣẹ́kù sálàáfíà gbàgbọ́ àtẹ́kù sálàáfíà gẹ́gẹ́ bí ẹni tó yẹ ká jọ́sìn fún òníká gbogbo eléyìí oore ma ní ọ̀pọ̀ èèyàn lẹ́sìn níjọ́ àkọ́kọ́ báyìí inú Ramadan fún wa pẹ̀lú wa lẹ́ni kò sí pẹ̀lú wa ìpín méjì wọ́n pín sí àwọn kan bẹ bẹ́ẹ̀ kò sí lókè ìpẹ̀má àwọn kan bẹ wọ́n sì ń bẹ lókè ìpẹ̀ àmọ́ kò sí àlàáfíà ara fún wa láti péjú àwọn kan sì ń bẹ kódà wọ́n ní àláfíà ara àmọ́ ìrójú àìráyè ọlọ́run pé bá wọn fún òun ráǹfààní kan bá péjú láàṣẹ yẹ táàgbò táàlè má dáwákà wípé àdúpẹ́ ọba olúwa ọba àwa ẹ̀dá kí ọba olúwa ọba ذو فواد كالبى قبولها Ọba àwọn ẹ̀dá, ṣàrùbẹ́ pọ̀tà olóòwà. Ọba àwọn ẹ̀dá, ọba tó sọ wá ìrìnlọ, ṣàrùbẹ́ pọ̀tà olóòwà. حمدا وشكرا نعما وجهرة حمدا وشكرا وجهرة لله رب العالمين حمدا وشكرا لله رب العالمين àmúra ọwọ́ àìṣọ́ kàbílẹ̀ ẹjọ́ sí ṣe ọ̀rọ̀ àyà ọ̀ta wàṣọ́ tó wọ́n ṣe ọ̀rọ̀ àyà Lílá ìrọ̀ العالمين فذبا فقومها لني ọpẹ́ ọpẹ́ ọba lọ́pọ̀ wà ní ọ̀rọ̀ sọ wá ní ọ̀rọ̀ yóò máa rí bẹ́ẹ̀ torí pé ọlọ́run bá jẹ́ àmà wípé ẹni bá dúpẹ́ oore òun ọlọ́run ẹni tí ò mọ ọlọ́run kìí fún wa eléyìí rí bẹ̀rẹ̀ rẹ̀ káyọrí rẹ̀ nínú àlàáfíà ara nínú pọ̀áàd nínú kòròbáàd nínú kọ̀ìrọ́d nínú mẹ́sàwọ́d in tẹ́dà nse, n'inu ṣe nínú fi ń dáṣẹ́ rẹ̀ lúláyà ọlọ́mọjọ́lá wọn débẹ̀ fi ma ti ti la ilaha illallah ní ẹ̀sìn àti bá tàùsírì wa jẹ́ Suratul Nisa ní àyà 43 àìbẹ̀ẹ̀kọ́ àbí àyà 39 أعوذ بالله من بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا إن كثيرا من الأحبار والرهبان ليأكلون الناس

سيرا وجهرة لله رب العالمين حمدا وشكرا لله رب العالمين حمدا وشكرا سورة النساء آية 35 نبلات برسالة تنين àbí ní rọmọdọ́ọ̀nù أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإن خفتم شقاق بينهما فابعثوا فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا إصلاحا يوفق الله بينهما إن الله كان عليما خبيرا واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبذي القربى وبذي القربى واليتامى والمساكين والمساكين والجار ذي القربى والجار الجنب والجار الجنب والصاصب بالجنب وبذي ومن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مرينا. الله. بسم الله الرحمن الرحيم وإن خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها

والقربى واليتامى والمساكين والجار القربى والجار الجنب والكافة نصف والصاحب بالجنب وفي السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا Màní sọ́lẹ̀ ẹ̀ka síwájú, ọpẹ́lọ ọ̀rọ̀ wáyé níwájú ọlọ́run, ẹlòmí ń bẹ látẹ̀sì, tí ọmọdọ́rùn lè parí ó ti bọ́ tó fi dè ní títàùsírì ní ibi bẹ̀rẹ̀ kò gbọ́rọ̀ lọ́jọ́ mẹ́jọ kò ráyè rẹ̀ mọ́ oore inú rọmọdọ́nù nìyẹn gbogbo ẹ̀dá ní máa ń fẹ́ ráyè fún tọ́lọ́ nínú rọmọdọ́nù pàtàkì jùlọ ká máa kààrọ̀ ọlọ́run ká máa yiri rẹ̀ wò tí n tó yẹ kó jẹ́ òkúnkúnnù mùsùlùmí ni láti ma ń pa rẹ̀ láti gbọ́ ọyé torí n tá bá gbọ́ yé òun náà látà sojú kòkòrò àjílò n tá bá gbọ́ kò lè wúyàn lórí tó هدى للناس وبينات من الهدى والفرقان ọlọ́run ọba ó já mọ̀ pé ṣe Ramadan oṣù Kùránù ni inú oṣù náà lásọ Kùránù inú oṣù yẹn tó tó tó jó sọ àforíjì kò sí oṣù ní níwájú ọlọ́run tó ní oore tó ní títóbi tó ní àgbéga tó kún fún dùnù tó tó rọmọ̀gán ọlọ́run fi ń sọ láyé ní wípé inna fi كنا منذرين dájú àwọn ọlọ́run alùkùránù yẹn inú òru lẹ́lábìlọ̀kọ́dìl lásọ̀ ọ́kalẹ̀ òru lẹ́lábìlọ̀kọ́dìl wá sí oṣù ní tójú ní rọmọdọ́nù lọ oṣù yìí oṣù tọ́lọ́run ọba pánlé ni ní àlùbáríkà a máa kún fọ́fọ́ sínú oṣù yìí lóṣù míì lọ wọ́n lọ oṣù olùlọ hajjá táǹpẹ̀ràn léyà táǹṣẹ́ṣẹ́ hajjì ń wò ní àlùbáríkà lóṣù yìí káníyàn mú oṣù olùlọ hajjá àbí àpẹẹrẹ olùlọ hajjá ń wò ní àlùbáríkà tó tó àlùbáríkà ti ń bẹ àwọn oṣù kan bẹ́ẹ̀ tí wọ́n jó sọ àbọ̀wọ̀ Rajab oṣù kéje oṣù ojú ọ̀run Zulqaida oṣù kọkànlá oṣù ojú ọ̀run Zulhajja oṣù kejìlá oṣù ojú ọ̀run oṣù oṣù ojú ọ̀run minha ọ̀rùn-ún-bá-ẹ̀kùn ọ̀ṣọ́rùn-ún. ni wọ́n lóòótọ́, ṣùgbọ́n àlùbáríkà ní ibẹ̀ nínú wọn, ó kéré jọjọ sí ìdí ìbẹ̀ẹ́nu Rọ̀mọ̀gọ́ọ̀nù, kò jọra wọn ló ń ṣe ọlọ́run mi sọ nínú hadith Abu

èní àwòbìláà tí ń ṣe 18th of February 2026 òun làkọ́kọ́ oṣù òun làkọ́kọ́ ọjọ́ nínú rọmọgọ́ọ̀nù tọdún yìí ó tún ṣe kò ń gẹ́ pẹ̀lú ọjọ́ àkọ́kọ́ nínú oṣù rọmọgọ́ọ̀nù nílùú àbọ̀ tí ń jẹ́gbòrò mọ́kà abárẹ́ni tó lóun gbáwẹ̀ lánàá táwẹ̀ jẹ́ ń di méjì lẹ́yìn ibo ló ti rọ́sùn láìmọ̀ kan ní abífẹ́ ẹnu níbo ló ti róòsù tó ìbẹ̀rẹ̀ àwẹ̀ ládàá àbáwọn kẹta ti bẹ̀rẹ̀ tí wọ́n jẹta àkọọ́lẹ̀ wo ní bẹ fún àìmọ̀ kan àbífẹ́ ẹnu gbogbo ayé ní máwẹ̀ lẹ́yìn ìwọ́n tó ti láwẹ̀ jí ẹwù tí ìbẹ̀rẹ̀ lẹ́nu ó dọ̀la àkọọ́lẹ̀ rẹ̀ dà ní olórí ní Nàìjíríà fáwọn mùsùlùmí Sultan lọ sókótó حفظه الله تعالى وأصلحه الله إصلاحا àwọn olórí gbogbo mùsùlùmí nàìjíríà tọ́rọ ẹni àwòkárò hàn inú rẹ̀ dùn ma àwọn olórí àwọn mùsùlùmí inú rẹ̀ òjò ma àgbíkò jùbá jùsẹ́lẹ̀ fún wa ní gbogbo àgbáyé tọ́bá ní أمير الأمة الإسلامية النيجيرية وبني أمير المسلمين نيجيريا أولين أمير الأمة الإسلامية بالنيجيريا أولين bọ́sìlẹ̀ wọ́n ní àmírù l'ummatu islamiyya al-Nigeria ó wọlé àwọn náà ní ọlọ́pìn wọ́n síbẹ̀ wọ́n darí rẹ̀ ó ti yé wọn tó àwọn olùmọ̀ ń bẹ pẹ̀lú wọn wọ́n jọ ń ṣe bọ́wọ̀n ṣe ní kí wọ́n máa darí rẹ̀ àwọn kan wá gbẹ́ wọn lẹ́sẹ̀ ló mímọ̀ ló kó yáwà jù wọn lọ àgbàyẹn wọlé èní lọ́jọ́ àkọ́kọ́ nínú Ramadan 2026 tí lè jíra 1447 oṣù náà ti wọlé ṣáhárù ìgbòbá ọ̀kan oṣù àlùbáríkà ní fọ̀rọ̀lọ́wọ́ aláìkùn sí àmà ọlọ́níkẹ́ gbàwé oṣù yìí ọ̀ràn àyàn ni o lè mọ́ gba mondays kò mọ́ gba thursdays o lè mọ́ gba ìyá mọ̀lẹ́bí àwọn ọjọ́ mẹ́ta láàrin oṣù ojú ọ̀rọ̀ kọ̀ọ̀kan alẹ́ ọjọ́ kẹtàlá alẹ́ ọjọ́ kẹrìnlá alẹ́ ọjọ́ kẹẹ̀ẹ́dógún a máa ń gbàwẹ̀ àwọn ọjọ́ wọ̀nyí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ láwọn àgbẹ̀ tí jáwẹ̀ èlé tàǹgbà ṣùgbọ́n ètò jọ́rọ̀ ẹ̀kọ́ lọ ní òògbà gbọ́ tí a rọrí mùsùlámù ní pèsè mùsùlùmí o tó wá gbà gbọ́ para orígun ìsìláàmù ní ṣùgbọ́n o nífẹ̀ẹ́ sí kó gbà tí èsè gbó rẹ̀ ọ́ gbogbo nqts islam máa ń fún èèyàn wípé kò bá gbàwẹ̀ o tún lè fún oúnjẹ ti pààrọ̀ gbogbo léyìí ò sínú àlámà yìí rẹ òfinú fídọ̀ kò gbá kò ìṣe mùsùlùmí torí pé ọlọ́run wọn bá ó já mọ̀ wípé ọ̀ràn yẹn ní kágbàwẹ̀ rọ̀mọ́n yá àyòhá lẹ́dínà àmẹ́nu kò jẹ́ bá aláìní kó mọ̀ sí yá àmẹ́nu كما كتب على الذين من قبلكم لعلكم تتقون inú oṣù yìí tuftahu fihi abwabul janna gbogbo lẹ́kùn tó lìdì sínú alìjẹ́nà ni wọ́n ti sí ilẹ̀kùn wa látàlẹ́ àná tí wọ́n ti kéde pé wọ́n rósù tàbí mọ̀pá wà ní òru àkọ́kọ́ fóṣù Ramadan torí pé òru ló ṣáájú ọjọ́ a ti lo òru àkọ́kọ́ látàná èyí ni ọjọ́ àkọ́kọ́ lọ́lọ́run bá ti ti gbogbo lẹ̀kùn tí mú yà sórí ilẹ̀ gbogbo lẹ̀kùn dùnú ọlọ́run ọlọ́run ti sí ilẹ̀ lẹ̀kùn apẹ̀lúmọ́ bàbá ń gbáwẹ̀ ìpẹ̀lúmọ́ ni wípé lẹ́yìn fàájẹun fáàmù ká sì gbìyànjú wípé ẹnu òsọ̀tọ̀kúsọ lẹ́kùn sọ̀dàkọ́ọ̀lù lẹ́fùtóòṣù lẹ́kùn ká máa pa àwọn èèyàn lọ́rẹ kásẹ̀mù fáwọn èèyàn rọ̀mọ̀lọ́rùn kású kásí àwọn olùgbàwẹ̀ kásí wọn lẹ́nu kásẹ̀ dáadáa sáwọn tí wọn ò ní pàtàkì jùlọ ọmọ òrukàn pàtàkì jùlọ àwọn okó wọ̀dógùn lọ́kùn fi ní abúwábẹ̀ jẹ̀rìn gbogbo lẹ̀mù tó wọnú náà jẹ ìrìn ọlọ́run bá ti kì í àsìkò yìí ilé ọtí a máa ń bọ́lidé àwọn kọ̀ọ̀kan kọ̀ọ̀kan yóò máa jẹ́ present star present man ilé ọtí ọ̀pọ̀lọpọ̀ ti di absent lágbájá wọn ò lè wá kí ló dé àwẹ́ ń bẹ níta ní àpò bá ilé súnmọ́ bẹ̀ ó fún wá àá ó tẹ̀ sí mú oṣù yìí ẹ tí ẹ̀ mú oṣù yìí kó lẹ́ tẹ̀sẹ̀ mùsùlùmí gan kàn lágbogbo lọ mọ́nà ọmọ òkúkàrí ẹ mọ́nà ọmọ ẹ̀dàkùn ẹ̀fẹ́ ní ẹ̀fẹ́ ní ọtí òṣè yín láǹfààní hmm? lẹ́mùn kanu lẹ́mùn ìdìnnà náà ń kọ́ asàlámù alẹ́kùn asàlámù òṣèlú ọmọ báyìí ó ó má dẹ́ alágbèrè mùsàlámù ọ̀daràn ẹ̀sẹ̀lẹ́mọ̀ aláìkúwàrámẹ́tìlá alájì ẹ̀gbẹ́ kọ́ mi alájì ò ní ìgbé kọ́ ọmọ báyìí ìsìn tó ti yé ìwọ náà mọ́ pé alájì mọ́ ọ̀daràn yé sálámọ̀ bó tó wọlé níta mọ̀ ní ọ̀daràn tiẹ̀ ń sálámọ̀ ẹ̀ẹ́dẹ́sì ẹ̀tún bá má ní ìṣètúnú àwẹ̀ tán tọ̀ àmọ́ ní oṣù yìí ẹ ti ẹ̀ gbìyànjú ẹ ó láà máa fẹ́ra wa eze sẹ́ra yín wọ nígbà náà ètò ojú ọ̀nà mo lè fẹ́yàwó méjì wọ́n náà lọ́wọ́ kọ ní nígbà tí ò lè fẹ́yàwó méjì ó sì ní gbogbo àwọn lẹ́kùn náà wọ́n ti tì í lẹ́kùn kò sí tó kàn mí nípa mọ̀lẹ́bí wọ́n ti tì í àsìkò yìí mọ̀ pa àwọn mọ̀lẹ́bí akóńgbẹ́ o akóbẹ̀rẹ̀ awọ o ẹ̀mí ó rẹ̀ ní oṣù láti tí ń láti ṣètúnú àwẹ̀ ó ti pè mọ̀lẹ́bí rẹ̀ káyí ìdílé bàbá ìdílé ìyá lẹ̀kún ká so ẹbí pọ̀ pẹ̀tún sílẹ̀ báyìí lẹ̀kún ká jẹ́kùn mọ̀lẹ́bí òjìjì níranran níranran níranran òròjú tí wọ́n pèrún káwọn kírun káàkiri níjẹ̀ náà tí máa ń ṣe ọ̀pọ̀lọpọ̀ èèyàn tó bá jínú Ramadan mọ́sálásí a máa ń gùn mọ́sálásí tó lókálùkù

Hmm? àmásìkò yìí gbogbo lẹ̀kùn kí mú kí ìyàn ká mọ́ kí wọ́n jìtì gbogbo wa ló dẹ́ kí wọ́n jàlàbíà gbogbo abẹ́rẹ̀ sí lọ mọ́ṣáláṣí torí pé lẹ́kùn ránù yẹn wọ́n ti tì í wọ́n tó gọ́ọ̀lù fi ní mọ́rọ̀ látò ìṣàyàbín inú oṣù yìí gbogbo àwọn èṣù bèlèké tí ń ba yéèyàn jẹ́ nínú ẹ̀sìn kó tó kàn láyé wọ́n ti dè ara balẹ̀ torí gbogbo ibi tí wọ́n ti mú nǹkan ń kóra wọn ní nǹkan àwẹ̀ ti mú kó wá ń gbó tí mú ò lè gúnyàn lọ́bẹ̀ẹ́ mú tí ń gbó tí ń ra nílẹ̀ kóhùn ó sáwọ̀ inú ti pa ọ̀nà fún ti pẹ́ èsù náà lásìkò yìí yóò slender kò ní sára

àmẹ́sù ọkàn oníkálùkù ń kọ́ bóò láti fẹ́ sí yẹn ló ń ṣẹ́nà alẹ́ sọ́lá tó sẹ́lá ló fi sọ wípé ẹ máa gbàwẹ̀ torí pé Allah subhanahu ìmọ̀ fi gbígbàwẹ̀ yín ìmọ̀ fi ń de àwọn ààyè tẹ́sù ti ń ara èèyàn níbi tẹ́jẹ̀ ti wọ́ gbogbo ibi tí ẹ̀jẹ̀ ti máa ń circulate nínú ara wa nínú kásán ara wa náà lè tún ń wọ́ ó ṣe ọlọ́run wá ní lọ ìkúhú ìsọ̀rọ̀ ọkàmà kọ́ọ̀lá sọ̀rọ̀lọ́ àwọn àìlọ́sẹ́lá ẹ fúnlẹ̀ kèfèrí wọn lò tó bá wá rí bẹ́ẹ̀ èsù tí náà kan ní kálùkù náà ó yẹ kó wà ní òde ká gbìyànjú ká gbọ́ náà ọba láyè ká lé èsù dànù nínú oṣù tá wà yìí tó tí kóṣù yìí wà fi ìhìlá ìlà olùkàn bẹ nínú oṣù yìí ìyà 1000 months ṣe wọ́n ti calculation tí ń jẹ́ ẹgbẹ̀rún oṣù ó ń lọ bí i three years bọ́nà wọn bá ṣe fún ọ rọrùn tó ti kò ń gẹ́ òru lẹ́lẹ́dẹ̀ lọ́kọ́lẹ́rì nìkan ládá tí gbogbo ẹni tó fi three years yìí ṣe láyé ni wọ́n ń gbà lórúkà lóṣọ́ náà fi sọ wípé lọ́jọ́ sọ́rí náà kọ́ ẹlò ààrẹ fọ́kọ́lẹ̀ ọ̀rẹ́ ẹ̀tọ́ bá ṣe oore oṣù náà tọ́ bá ṣe léwọ̀ fún

في تشريع الصيام هو تحصيل التقوى ọgbọ́n àtòyé tí ń bẹ níbi ìṣòfin ẹ̀sìn kágbàwẹ̀ oníkáyò máyà ọlọ́run lọ́lọ́run fi ń sọ wípé yá ẹ̀yọ́ àdìmẹ́dé ìdá àmẹ́nu kò ti bá ẹlẹ́yìn ìkúmọ̀ sí ààrùn التقوى لها معنيان معنى الوقاية ومعنى الخوف التقوى نيتما ميجي فانتي ونيتما ميجي اشتقاقا صرفا نتما etymology تنجمع صرف ó ma ń túnmọ̀ àlùwẹ̀ kọ́ ọ́yà ó ní kó sọ́ra fún nǹkan láti pe gàgá tó díyàn ní àlùwẹ̀ kọ́ ọ́yà a ń pè ní ni àlùwẹ̀ kọ́ ọ́yà gàgá tó bá díyàn tẹ́yìn ó fi ráyè rọ́ ọ̀kan bí tí ń ṣẹlẹ̀ tó díyàn yẹn bí ó di a ń pè ní àlùwẹ̀ kọ́ ọ́yà ó sí pé tó bá ti ń gbà ó lè fi odi wa تكتب الوقاية بينك وبين الصيام أو بين الظلوم والمعاصي ló fi já sí pẹ̀lú bá ń gbàwẹ̀ ó yọ ó kéré lẹ́sẹ̀ kò yẹ kí yẹn jẹ́ olùgbàwẹ̀ ó tún pọ̀ lẹ́sẹ̀ àwọn ẹ̀ṣẹ̀ tí a ń fẹnu dá níbi ìsọkúsọ ìparọ́ máyà ìsèké máyà ìjẹ́gẹ̀ẹ́gẹ́ ìgbọ́rọ̀ ọlọ́rọ̀ sọ̀rọ̀ ọlọ́rọ̀ káàkiri láìlọ́wájú gbogbo àwọn nǹkan wọ̀nyẹn bíkù wọn bá ti ń gbàwẹ̀ tọ́kàn wá ń gbàwẹ̀ àbí náà ó gbàwẹ̀ la'allakum tattaqun ń ara bí wọ́n ti gbé wá ìyá alágbájá ní èrí ìkẹ́kọ́ àwánù rọ̀mọ̀lọ́rùn ọkù bá mi ìyíntẹ̀ ní dáfọ́rọ̀ yìí ni ọ̀rọ̀ tí ma ń pa mọ́jẹ̀ ń so igun wájú ọlọ́run mọ́kù tó fi ọ níràn alẹ́bìnrin sọ wípé olùgbàwẹ̀ ni mí olùgbàwẹ̀ yé jà olùgbàwẹ̀ yé ránró olùgbàwẹ̀ yé gbẹ̀san olùgbàwẹ̀ yé gbogbo rẹ̀ ọlọ́run ọba ní kan wá gbọ́rọ̀ ètò ètò ma kò sí àlàáfíà Omo ní nìkọ́ọ̀bù gbé nìkọ́ọ̀bù, títà gbé ìjáàbù, títà gbé sọ́ọ̀pù. Adọ́wà sọ fáwọn tó ṣe wípé Jùmọ̀kẹ́là ń lò, tó ṣe wípé ẹnu wa ò là kó níbi ìsọkúsọ, ẹnu wa ò là kó ní máa dá sọ̀rọ̀ tí ó kàn wà. Àjùbẹ̀nù Rọ̀mọ̀lọ́ọ̀nù, ẹni ẹlẹ́ni làá fi ń tayí gbogbo ẹjí eré kọjá níwájú mọ́ṣáláṣí àgbégbò sí. Tí kìí ló ń fẹ́yìn sí? Kí ló kàn? tí òun ti ẹ̀fẹ́ra wọn wọ́n ni súnmẹ́ni tó lọ́rọ̀ kó béèrè òpòrò ayé ẹni mo rí wọn sí kọjá ìsìn wọn ṣẹlá sí wọ́n wò ó pé á ah, ẹṣẹ́ wọ́n ti ṣe yìí ní ìwọ́n náà kájú ti di ẹ̀ jẹnu rẹ̀ ó gbáwẹ̀ sọ ẹnu èyàn ṣùgbọ́n ìsọ ẹnu kúrò níbi ìsọkúsọ

wọ́n ti pàdé yín ẹ́ẹ̀ àfáà tí ń kírun fáwọn èèyàn tó ti pé ìyàwó ìjẹ̀mọ́ ìlẹ́tí lọ ń pàdé lótẹ́ẹ̀lì àsọfíìmù àsọfíìmù èyí tójú wà rí jẹ́ kí wá pọ́ ní tójú wá sí sáburú ni kí àwọn oníbàálẹ̀ ni mo lọ títàrọ̀ wé mo lọ sáńgá lọ kírun ah ó fẹ́ tẹ̀ ìníjẹ́ alájà ìparí lọ ẹmọ́pẹ́ ilé o ààrẹ mọ̀ pé kìí pẹ́ wà kìí pẹ́ yí ìwà àtàfà àjẹ̀mọ́ yí wà tí wọlé lọ́dẹ lóòtẹ́lì tí bẹ̀rẹ̀ tí kàdí ìdìkọ̀ra yí ni àbíkẹ̀ fìrì lẹ́ tí wá di pé ẹyẹmọ́ ẹ̀mọ́ta wọn ló ń mo àfáà ń sàlàyé ọ̀rọ̀ ìsìn adigbóná kiri ọmọ ìsìn wò lè yán fẹ́ ti àfá léèrè tí ò lè nínú mọ́ṣálásí ilé tó ti mú fún yín tó wá sí pípẹ́ tó ti pàdé yín ẹ lẹ́tí ń bèèrè ọ̀rọ̀ ìtẹ́lọ́wọ́ ara yín kò sí bẹ̀rọ náà lórí àwẹ̀tàgbà a sọ bẹ̀rọ ọlọ́run owó tààfin wa ibola láti ń rí torí pé inna Allaha tayyibun wa la yaqbalu illa tayyiba èyí tó ní tó dùn mọ́ ní tí ó gbà ní iṣẹ́ lèyí tó gbọ̀nà tó mẹ́ṣe adẹ́rọ bá ní gbogbo bó ti yẹ kó ní àlàáfíà nínú àwọn ẹ̀kọ́ èyí tàgbọ̀dọ̀ gbìyànjú kí ramadanu ṣiṣẹ́ rẹ̀ lára wa onípẹ̀lẹ̀ tí bá ń báwẹ̀ kó gbìyànjú tó bá jẹ́ olùka Kùránì ó dún nímọ̀ Kùránì kíké dáadáa nínú oṣù Ramadan tó ní pé ṣáà Ramadan الذي أنزل فيه القرآن الذي أنزل فيه القرآن هذا هو رمضان وتقولوا من تنتبوا lọ́jọ́ kọ̀ọ̀kan iṣẹ́ ti bẹ̀rẹ̀ nìyẹn ká mọ̀ bẹ̀rẹ̀ ní ṣiṣẹ́ ní Ramadan bí a kúra tẹ́ ìṣẹ́fẹ́ iṣẹ́ dé kò sóorun kò sí mẹ́lẹ́ kò sóró jù oṣù rọmọdọ́nà èsòsù oorun kéèsòsù géèmù kéèsòsù fíìmù kéèsòsù ni o bóyá fà nílò ní lọ́dún tí ń bọ̀ ilé yóò nípa ọláyé tó ti ẹ̀mọ̀ gan-an bóò rẹ́yìn oṣù náà tó ti ẹ̀mà gan mẹ́kòsì tó parí gan ó ti ọ́ gbogbo tó bá ń jẹ́ pàtìpàtì ìdà tí ò bá jẹ́ ó bá rọmọdọ́nù ó lè dín ládà rọmọdọ́nù kù kò bá jẹ́ lóòótọ́ ṣùgbọ́n mo ti ẹkó ládà yẹn ó pé kò pé nínú wà tí ò dá nínú tó jẹ jìnà sí kìí sorin láàrín nàíjú ọlọ́run gbé rọmọdọ́nù kalẹ̀ kó wá tún wà ṣe látara Kùránì kó tún gbàgbọ́ wá ṣe látara Kùránì kó tún inú ẹni wá ṣe látara Kùránì kó tún àṣepapọ̀ wa pẹ̀lú àwọn tàbí gbé ṣe látara Kùránì kó tún àwọn jẹ́ wọ́n tó lówó a máa ké kúrò hàn lẹ́tí mọ̀ ní meditate lórí àwọn verses tàbá ti ń pa gbìyànjú kéwòrò nǹkan àmọ́ ìwé ń translation copy of Quran tí wọ́n tún níbàmú ọ̀rọ̀ Ọlọ́run níbàmú ọ̀rọ̀ aná Muhammad sallallahu alaihi wasallam ní ilẹ́gbẹ̀ẹ́ kan ya bere ó kéré kọ́ńtẹ́ẹ̀tì fásitì yìí mẹ́sìtì tọ́lọ ń pàdé sí wa ń bẹ̀rẹ̀ lẹ́yìn máa ṣe ti ní gbèdéke fúnra rẹ̀ mọ́jọ́ mẹ́ta ló máa parí ojú kùránù ni àbọ́sẹ̀ kan ló máa parí rẹ̀ àbọ́jọ́ mẹ́wàá ló máa parí rẹ̀ àbọ́jọ́ méjì ló máa parí rẹ̀ tó dáa jù ní lọ ọjọ́ mẹ́ta lórí ìparí ẹ̀yọkẹ́ torípẹ́ tó bá لم يفقها هكذا صرح النبي صلى الله عليه وسلم من ختم القرآن دون ثلاثة لم يفقها أو كما قال النبي صلى الله عليه وسلم قبلتنا القرآن ختمات القرآن ثم بمقبلات فاتحة مقبلات الناس مقبلات فاتحة مقبلات الناس قد جور كمان دنيا جمتان nígbàtí ọjọ́ kọ̀ọ̀kan ìṣirúnà hezban ìṣirúnà hezban ìṣirúnà hezban ó ṣe 10 dildos lóòrù ó ṣe 10 dildos lọ́fà 20 pé àbí hmm? òpé ó tún ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kejì ó ṣe bẹ́ẹ̀ lọ́jọ́ kẹta ó parí kùránù kẹniyẹn ọjọ́ kẹrin ó tún wá mú kọ́tàmà náà yóò máa jẹ́ nígbé ńgbà tó ṣe bá lè parí ẹ̀mẹ́ ló ti parí ọkùnrin yẹn ẹ̀mẹ́wàá àyíbẹ̀ẹ̀kọ́ ó tó lóòtọ́ la a àwọn àgbàfà ti báwo àyíbẹ̀kìtì alẹ́dínà káànù yẹ̀tọ̀kìmọ́nà ọkùnrin ẹ̀kọ́ ṣàwú fi yọ وجر ذلك ونقل ذلك عن أبي حنيفة رضي الله عنه وغير الأئمة débi pé ta bá ṣí lọ táa ṣí bọ̀ nínú rọ̀mọ̀dọ́nà ẹ̀ọ́kan wọ́n ń padà kòrán nígbà sí títàìtì torí kòrán ní ti kan lójú ọjọ́ kòrán kan lóru kòrán kan lọ́jọ́ ni wọ́n jẹ́ ìgbà ọgọ́ta tí wọ́n padà kòrán ó sì rọrùn fọwọ́ mọ̀ yá báwọ́ ní ìmọ̀lú ìṣẹ̀rọ̀lẹ́ tó rọrùn bẹ́ẹ̀ àwọn tó bá ti pẹ́ tí wọ́n jókòó jì nìyẹn káhá máa ń kọ̀rọ̀ hàn táwọn náà jẹ́ ìfà ọ̀dọ̀sẹ̀lọ́ọ̀nù tó rọrùn torí pé láàrin hadron wà láàrin wákàtí méjì sí wákàtí mẹ́ta ó parí 20 years

ẹni bá ń ka Qur'an ó gbọ́dọ̀ máa fún ara rẹ̀ gbọ́ ní tí bá ń kí kìí ṣe pé sáàdì nìkan lákà máa gbọ́ ọ̀hún ọ̀hún ọ̀hún rárá àìṣe oyin oyin ni máa ń kún ó máa ń fúnra ẹni tí ń gbẹlẹ́gbẹ́ rẹ̀ ni máa gbọ̀ lẹ́sẹ̀ lẹ́sìmẹ̀ àtúnṣe àwọn ẹ̀rọ kàmá tẹ̀kọ́rọ̀ ò lẹ́kìn láàzìmẹ̀ àríkà àtúnṣe àdáṣẹ́ká máa àṣẹ tẹ̀kọ́rọ̀ òhun ìnáfẹ́ هذا مفهوم جيدا torí wípé ihe máa ń pariwo pé kùrán àláfíà ò ní tó nǹkan yóò tètè rẹ̀ èèyàn ìyẹn lè máa kà níbi jẹ́ni jùlọ tó ti rẹ̀ èèyàn fún tó ti tó bóyá pariwo pé south cameroon hofield lẹ́kẹ̀ẹ́ tó sì lè fẹ̀kẹ́ àmọ́ òfúnra rẹ̀ gbọ́ lo irú strength yẹn fún bí tí two three hours tó lè sí rẹ̀ ó ti yé ń bẹ níbi tẹ́ ìmáa ṣe mọ̀rọ́jà ọ̀kùnrin nìyẹn àmọ́kò kan mọ́ wá ṣe bí oyin àmọ́kò mọ́ fọwọ́tọ̀ là kò ní ṣe yẹn tó bá ti ṣe twenty òtítọ́ ọjọ́ kẹta òdìdó koran kò parí ẹ̀ ọjọ́ kẹrin kò tún mú un eléyìí olódọ́gba jù tí hadith ṣe ọlọ́ sallallahu alaihi tó sì wá fún ká gbìyànjú ká máa sọ koran ní Ramadan lẹ́yìn náà koran ó jẹ́ oṣù tó sì pé ká takútọ ọlọ́run nínú àwọn àyà tí Allah subhanahu wa ta'ala tó fi ṣàlàyé ìsòfin ẹ̀sìn ayà kan gbé ẹnu rẹ̀ tó sọ pàtàkì tí ń jẹ́ mọ́jẹ̀mú فإني قريب أجيب الدعوة الداع إذا دعان فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ẹ̀wù ìbẹ̀rẹ̀ kábọ́ وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ Ó sì lè wí báyìí, فَإِنِّي قَرِيبٌ فإني قريب أجيب دعوة الداعي إذا دعاني فليستجيبوا لي فليستجيبوا لي وليؤمنوا بي لعلهم يرشدون ìwọ ń ṣẹ́ ọlọ́run sallallahu alayhi wa àwọn ẹrù mi àwọn ẹ̀dá mi wọ́n ma ṣe béèrè nípa èmi ọlọ́run lọ́wọ́ rẹ tó gbà pé mi mo mọ̀ ìtọ́lùmọ́ mi nínú ẹjí mo ìjí wọ́n mọ̀ pé ìwọ lóyè parẹ̀ wọn náà mo rántí wọn mo súnmọ́ wọn sí wọn sí torí wọ́n bùkátà الله الصمد كل خلق yaghfiru gbogbo ẹ̀dá ní ìrànkà ọlọ́run ó dá ìtójọ́ tààrọ ìrànkà ọlọ́run ẹ̀tọ́ jẹ́ ọ̀tá ọlọ́run kò rọrọ̀ kó nílé orí ọlọ́run òun náà ìrànkà ọlọ́run bó bá há máa gádígádí adé olúwa ní mọ́kìní ilẹ̀ bó tí ìrìnà bá dé tó bá lọ tí ó tàbí tí ó bá kọ́ yóò tẹ̀lébà lọ́dọ̀ ọlọ́run tó kò sẹ́ni tí ó bùkátà sí ní ọlọ́run tó bá rí bẹ́ẹ̀ fa inni qaribun fa inni qarib ilé وَنَعْلَمُ مَا توسوس به نفسه ونحن أقرب إليه من حبل الوريد Ọlọ́run bá súnmọ́ wa jùká sọ̀rọ̀ wọn lọ, kò jìnà sí wọn rárá, àfẹni tó bá gbéra rẹ̀ jìnà sọ́nà lókù lọ́lọ́kùn súnmọ́. Òjìbù dáwẹ́ dáadáa ìdá dáadáa أجيب دعوة الداع إذا دعا Gbogbo ọgbà tó lùkù tí bá ti ń pè ní èmi náà dáhùn náà nìyẹn, mọ́jẹ̀mù ní wípé fàlẹ́yẹ tẹ̀yẹ múlé wà lórí òmè lọ́rùn bí

jìnà sí bídíà súnmọ́ ìmáni àti tàwọ̀fíìdì jìnà sí bó bá ti ṣe méjèèjì yìí wọ́lù yóò fi inú sì nígbàgbọ́ pé mi ọlọ́run ní gbàdúrà èmi ní ń ni mò ń gbọ́ èmi ni mo sì ń ṣe ni èmi ni mò ń gbà àti kí n gbọ́ ń tẹ́ ń wí inna Allaha sami'un basir kí n gbọ́ ń tẹ́yìn wí èmi nìkan mo gbọ́ gbogbo wújẹ́ wújẹ́ wújẹ́ nínú kí wọ́n wájú ọlọ́run tí ò lè sọ ní dáadáa bòtílẹ́kọ̀ ọ̀rọ̀ orí orí káyé orí káyé ọkọ rẹ̀ orí káyé ìyàwó rẹ orí àwọn ọmọ bó ti fẹ́ káyé wọn orí àwọn ẹ̀gbọ́n bẹ́ wájú àwọn àbúrò tí náà

gbogbo ẹni tí ń kọ́nfàtà ló wà síta ẹni tẹ́ ní ó ṣe wọ́n ó gbà olùsàdúà kọlu ìgbàdúà olùgbàdúà ọkọ̀ ó yàtọ̀ sí kí ni olùsẹ àdúà olùsẹ àdúà rèé mẹ́jẹ̀wọ̀n méjì yóò sí kí ni kò ní lọ́wọ́ láàrínláwọ́n yá ó ṣòro láàrínláwọ́n yá ó ṣòro ẹjá bẹ̀lọ́n dáadáa fúrílẹ̀-èdè wa ẹjá bẹ̀lọ́n dáadáa fúpínlẹ̀ wa ẹjá bẹ̀lọ́n dáadáa fúlúkà gọ́ọ̀mẹ̀ntì wa ẹjá dáadáa fúlù ẹnì kọ̀ọ̀kan wa ẹjá dáadáa fúnlẹ̀ ẹnì wa ọ̀rọ̀ wa ń fẹ́ kò sí ń àwọn mùsùlùmí òdodo lọ ọ̀nà míì táà lè tọ̀ láti fi wá nǹkan wájú ọlọ́run jàdúà lọ òzú ká sàdúà olólè yìí òzú ká bẹ̀ kádì rẹ̀ sọ́dọ̀ rẹ̀ ká sunkún sí lọ́rùn amẹ́yìn yùjíbù mọ́tọ́rọ̀ ìdá àdáhàn ويكشف السوء ويجعلكم خلفاء الأرض أإله مع الله قليلا ما تذكرون قليلا ما تذكرون ما تذكرون tó bá ṣe pé àdéhùn ọlọ́run bá ní ìgbé gbogbo ẹ̀sára bá ti ní tó bá ti ké pè ní mo bí alóhùn ara ni wá ẹkún ti tán lójú ẹ̀jẹ̀ ní jáde asùnkú títí òun ti há ìbúlá padà sí ìnáwọ́hìnà mẹ́dù wà ilé ìná ojú fàlátẹ̀kínà ìlà ní tẹ́jú ayẹ́ báyìí ara wa fi ní tó ní torí pé wà mẹ́yìn òwe ní láàwò fàmẹ́láwò mẹ́mọ́ tìrí ní wà mẹ́yìn òwe ní láàá fàmẹ́láwò mẹ́mọ́ tìrí ní wọ́n lọ bá ní mo kan lápájẹ́ lárúkù wọ́n tó bá fẹ́ dátọ̀ àgbọ́lérò yóò sì sọ aṣọ àbùkù sára ti ẹ̀nà bọ́lọ̀ bá sì ní mo fẹ́ kán lámà gbogbo ìwọ́n tó bá rògbò fẹ́ kan lábùkù ó rí pé pàbó gbogbo ìjọ máa já sí ọlọ́run ọ̀rọ̀ nigeria ọ̀rọ̀ Kwara state ọ̀rọ̀ Èkìtì local government ọ̀rọ̀ Kwara south kódà ọ̀rọ̀ Kwara central kátókò ọ̀rọ̀ Kwara north ìlú òsí nítùwàtíwá ń bí àti gbogbo ìlú tààjọ́ ń bẹ pẹ̀lú ara wa afọ wa ọlọ́run ọba lọ́wọ́ ọlọ́run wa yá sí ìwọ̀n ẹ̀ṣẹ̀ wa pọ̀ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ẹ̀wì bẹ́ẹ̀ ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ọlọ́mọ́ta ìkúrẹ́ ẹ̀ṣẹ̀ wa jì wá ọlọ́mọ́ta ìkẹ́ wa fàyàbálẹ̀ ọkàn fàyàbálẹ̀ ọkàn rọrùn ọlọ́ndàkùnmọ́ta rẹ̀ fún wa ìjú wa láyà tó ẹ̀rùn tó ń dábà wáyé ó ti tó ìwọ ọlọ́run ajúpájú tẹ̀ẹ́lẹ̀ fún wọn ọlọ́run kò sẹ́ni táa lè sátọ̀ tó payọ ìwọ ọlọ́run kò sẹ́ni bá lè bí wa bú àbùkátà wa tó lè jẹ́sẹ̀ ní wa padà sí bó ti tẹ́lẹ̀ ń kọ́ ara ṣe ìtòjú ọlọ́run ọba lọ gbogbo lágbára ọlọ́run ọba ìwọ nìkan ní anta samad anta sayyidu samad anta ahad lam yakun laka kufuwan wala ahad ọlọ́run ọba mọ́ta ìsànú wa gbogbo ọ̀nà táà nígbà ń sẹ̀ ọ́ tó fi ń fi ìbẹ̀rù jáwa láyà látọwọ́ àwọn tí wọ́n jọ́ta rẹ̀ tó rò jẹ wọ́n tí wá ní látàrí iṣẹ́ ọwọ́ wa tí ò dá ọlọ́dúndákún mọ́rùn bá ti rí kó wá bíbẹ̀ bá wa lò ọlọ́run mọ́wọ́ bá ti rí owó àtúgbẹ́ ẹ̀bá wa lò tí a ṣe dúró lórí onáni Suratul Nisa àlàáyá àyàtà ti dúró 35 àbí 36 wa'budu Allaha wa la tushriku bihi shay'a ibẹ̀ láti gbéra ń sọ pẹ̀lú ọlọ́ bá tẹ́ fàtíwòyí sọ náà wípé gẹ́gẹ́ bí ìṣẹ́ wa gbogbo ọjọ́ Friday kò sí tẹ́psìlì fatawa section ló wà lẹ́yìn bàbá ti parí kútúbà question and answer láàmà ṣe lẹ́yìn kútúbà àmọ́ lẹ́yìn ọjọ́ júmọ̀ á gbogbo ọjọ́ tó pẹ̀lú ọlọ́run a máa bára wọn pàdé lórí halakọ́t التفسير سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أنت وكرت وأتوب إليك